بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته العقيدة الطحاوية هي عبارة عن عطاء تسواج به قال المؤلف رحمه الله ونسمي ونسمي أهل قبلتنا نسمي كيف نسمى هتم حليف ولا مسلم láyé láyé ẹ gbọ́dọ̀ yálé pọlám kó tó gba dọmírù abadan ọ̀nà sami ahla ìbùlá tìǹà ààrùn téèyàn bá ti fún kẹlá lè pẹ̀lú àwọn tó fi máa rí fa èèyàn ti gbọ́dọ̀ fi dọ̀míìrò sí téèyàn bá tó fi dọ̀míìrò sí lọ́wọ́ tó lálẹ́ pẹ̀lú àwọn. àti wọ́n pé níwọ̀n nù sàmà abá àsọkúsọ ni nù sàmà àsọkúsọ ọmọ wọ̀ nù sàmì sàmà yù sàmì àwọ̀ máa pe àhàlà náà àwọn tá a jọ ń kọjú dáadáa bá sì kírun ká máa pè wọ́n ní mùsùlùmí náà olùjúwájú sí ẹlẹ́fọ́lọ́hún mọ́ọ̀mìnì náà olùnígbàgbọ́ sọlọ́hún. mata mu jimá já àbí màbíyí ọlọ́lọ́ àríwọ̀sẹ́lẹ̀ ní ìtàrífẹ́. ẹ wo olókùn ìgbà tó bá já sí fáwọn ènìyàn pẹ̀lú wọn tá nẹ́bí sọlá ọ̀sálàmù wa máa tàrífẹ́ wọn fi rin ilẹ̀ wọ́n fi rinlẹ̀ wọ́n gbà bákan náà wọláhó. wọláhó bí kò lè má kọ́lá àkùbárọ̀. wọ́n kọ́ làhó wọ́n kọ́ làhó èsì má kọ́lá wà àkùbárọ̀ mùsọ̀dẹ̀kì. tó jáde pé ohun tí anábìsọ̀lá àtúláńdẹ̀ sọ tó múrò rẹ̀ wá mùsọ̀dẹ̀kì náà wọ́n gbà lódodo. mùsùlùmí náà lápè wọ́n mùsùlùmí lápè wọ́n sọ àwọn tó níbi mú wá wọn fi nílẹ̀ àwọn tó sì sọ tó mú rọra wọn bá lọ lọ́dọ̀ ká má gbàgbé tẹ́lẹ̀ náà pé nínú àwọn ohun tí a fi túmọ̀ ṣahadatu anna muhammadan rasulullah káfí ká sọ pé àfi díẹ̀ ọ pé muhammad òjíṣẹ́ ọlọ́run ni òun ni tasdiquhu fima akhbara gbígbà lódodo ìwọ̀n tánàbí sọlá sàlámù rọ̀ ẹ̀ wá gbígbà lódodo ìròyìn ọba jẹ́ ìró tó ti lọ bàbá sì jẹ́ ròtá padà kan kágbà lódodo àtẹ̀lé níbi wọn tó pàṣẹ àfilẹ̀ wọn tó kàn bá rẹ̀ sí lọ́hùn àfi pẹ̀lú ohun tó ṣe lófin sẹ́yìn tó bá gbá gba ohun tá ànábì mú wa lórí pé ohun tá ànábì bẹ sọ ó pè lódodo mùsùlùmí lápè ọ mùsùlùmí lápè ọ̀lànà kógó ìláhi àwọn ọ̀dẹ̀ ní máa pẹnu bọlẹ̀ nípa Allah táwọn á sọ oríṣiríṣi nípa ọlọ́run pé ọlọ́run rí báyìí rí báyìí rí ní nǹkan tá lẹ́rìí lórí ẹ̀ lánàá máa rí àdání máa ṣe fàǹfà nípa ẹ̀sìn ọlọ́run ká máa ṣàníyànjiyàn nípa rẹ̀ àníyànjiyàn ìjà náà ní ọ̀padà dálẹ̀ torí pé ní tó bá pọ̀ ní àníyànjiyàn akitara kan náà kò lè ibi tó wà lónìí kí ó wà lọ́la ibi yẹn ìkọ́sí gbogbo ìjọ tó bá tẹ́lẹ̀ ní tí ẹnu rẹ̀ dùn báyìí kí ó gbà rẹ̀ ní ń tọ́ wọn ọba àmà ṣèkìrì kò bá máa parọ́ ìdí nìyẹn tí àwọn afásọlá tí wọ́n fi gba mọ̀tẹ́rì àwọn láàyè wọ́n dà kó sí pé ọ̀kadì ti nù sahib kọ́lù wọn ní fún láàyè nítorí pé kò ní pẹ́ kò ní jí lọ́wọ́ kadì fi ni yóò bu ìwọ sínú ọbẹ̀ tó ṣe kódà ọlọ́wọ́n kárí àwọn làwọn gbọ́ ìgbà tí yóò dojú ara yàrá àwọn amadíyà nìyí yóò ní ẹjọ́ àwọn ọ̀sẹ̀ dìbẹ́tì pé kuran là lò àfi sàmẹ́ ìlà ọ̀hún ọ̀fìn àbùdè ìlà ẹ̀rí kọ́ta rẹ̀ náà ẹ̀dá kan á nìtò sọ́lọ́hún ní ìkìlọ̀ wá wá nǹkan wà ní sánmà nǹkan wà nílẹ̀ ṣé ọ̀gá fà lọ́wọ́ rẹ̀ orí ti ò pé pé ọlọ́run ẹ̀yọ̀ kan náà nìkan wà rẹ̀ ìkọ̀sọ́lọ́hún ní nǹkan wà ní sánmà ọ̀sọ́nà ọ̀hún mí ìtàn nílẹ̀ yẹn náà tí mo rẹ̀ yí ká gbogbo orílẹ̀ ìjọ láwọn ẹ̀yọ̀ kan yẹn náà lọ. sọ ó ti pé tí èèyàn two hundred ti bá wà ń kalẹ̀ wọn kó fifty lọ àwọn máa kó fifty lọ àwọn tì mẹ́yìn ẹnu wọn dùn débi pé nínú àwọn àmàdíyà àti bí dókítà náà rẹ̀ hmm. ẹ̀ ẹ̀ ni wọ́n dùn ọ́ ọgbọ́n bí yẹn lọ́wọ́ báyìí yẹn ó dálẹ̀ lọ́wọ́ kan wọ́n bá bẹ̀rẹ̀ wòròwòrò yẹn wọ́n rí i pé lábá lọ́dẹ̀ jókòó yìí ṣé lábá lónìí wọn gbọ́ ni àbí kíni kí wọ́n máa kọ́ àwọn tẹ̀sí àgbákò wa àwọn àhàdíìsì tí wọ́n máa wọnú sáré bùkọ́rí tí wọ́n máa jáde bó ti wọ́n sọ òun ní wọn fi sábà fún ọ láàyè láti àhàdíìsì mo fẹ́ ká àgbọ́ àlọ́ kà fáwọn yòókù ni àgbọ̀ torí ọ̀parọ́ èrò gba àwọn oníṣòfin gàngàn sékèsè àdéhùn wọn máa ń kà ní àbí kéèsì ayé àwọn máa kà ní wọn ò ní tí wọn ti lórí fáàmù ìtọ́sọ́wò fún mi ìjà wa ní ìlànà mọ́rí fi bí nìláhi àní ti fàǹfà nínú ẹ̀sìn ọlọ́run. fílkọ́ àdàní sàníyàn jẹ́ nípa àlùkò ànìkẹ́sẹ̀ dání àbí kìí ṣẹ̀dá. kí ló fà yẹn bí lè àkọ́kọ́ àná ọ̀rọ̀ ọlọ́run ní nǹkan àlẹ́ àmọ́ ọ̀nà àwa ó sẹ̀rí ń yẹn ọ̀rọ̀ olùrẹ́ gbogbo àgbà ńlá ayé ni amin amin ní jẹ́bẹ́ òun ló mú kúránì yẹn wá tó àwọn ọmọ wa látọ̀dọ̀ ọlọ́run ọba علم سيد المرسلين ẹ wọ́n fi kùránì yẹn pa aṣáájú àwọn ìrìnsẹ̀ ọlọ́run ta ló ń tọ̀ wọ́n ọ ti jẹ́ sallallahu alayhi وهو كلام الله تعالى ايوه القران على الله وبارك كلامه لا يساويه شيء كلام كلام المخلوقين ايوه لا يساويه شيء وسين كذا ليس جدير تولي بعد من كلام المخلوقين nínú ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n jẹ̀dá ọlọ́run tí wọ́n á fẹ́ máa darẹ̀ láàmú sí ti pé lọ́rọ̀ ọlọ́run kò lè jọ̀rọ̀ àwọn èèyàn wàlá nàkúlù wàlá nàkúlù bí kọ́lìkì. ẹ o a sì ní kúránì lẹ́dà àwọn oníwèé ti wa. wàlá nàkọ́ọ̀lì fún jama àìsàlẹ̀ mùsùlùmí. àwọn ọ̀dọ́ ní yapa sí mùsùlùmí parapọ̀ mùsùlùmí parapọ̀ sẹ́wọ̀n pé inú okùn fa kan wọ́n fi máa ń gé orí èèyàn bọ́lẹ̀ ńlọ́wà wọ́n ṣe wá nù hadith abdullahi bin mas'ud radiyallahu anhu. أنا جيت كلام صلى الله عليه وسلم قال لا يحل دم امرئ مسلم إلا بالإخلاص كل ترى تتجه من يا مسلمين عليك كما شيء كانوا ميتا أقوى نكنا أسيبوا الزاني abúlé kan àbábílé àtọ́sàgbèrè bóyá olóyún àbí ọjẹ́wọ́ fún rẹ̀ àbáwọn ẹni mẹ́rin bẹ̀ka àwọn ọmọ ibi kan tó ń ṣe kínní ẹ̀ lọ́wọ́ tí wọ́n bá mú níbi tí wọ́n ti ń lo sẹ̀ríà wọ́n lẹ̀ lóko tẹ́mi máa fi bọ́ lára rẹ̀ ìkejì ni wọ́n nọ́ọ̀sì òbí nọ́ọ̀sì ẹbí tọ́pẹ̀ mi ìkẹta náà nìkan ni alimọ̀fá rẹ̀ kò lè lè jẹun àá ẹni tó yà pa mùsùlùmí parapọ̀ ẹ̀rí kanu hadith yẹn náà lọ́wọ́ àmọ́ ẹ̀fẹ́ àtàríkù lédè nìyí ẹni ọ̀fẹ́ sìn rẹ̀ lẹ̀ ẹ̀sìn wa ní kápẹ́kọ̀ á nì lọ́rọ̀ lọ́hùn kẹ́ni kan wá sọ pé dàní bí wọ́n bá ti lo sẹ̀ríà ó yẹ káwọn aláṣẹ yẹn ń gé orí rẹ̀ ni wọ́n bẹ orí rẹ̀ bọ́lẹ̀. àpéka tó ń gbé wọn àwọn ẹ̀ńjọ ni ìgbà tí Khalid ọ̀kan náà aláṣẹ tó kì í mú ọjọ́ iléyà lọ́dúnbù rẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ pé wọ́ọ́dún yìí àpẹẹrẹ yín ọlọ́run ọgbà lẹ́sìn fún mi fún bẹ́ẹ̀ mi jágọ̀ ọmọdé hàmù burúkú yìí ni màá fi pa iléyà lónìí wọn ò jẹ́ o <laughs> ọkọ̀ ìgbórí rẹ̀ sọ́kọ́sọ́kọ́ lẹ́rìí obì ọ̀fẹ́ dúró ẹ̀ báyìí ibi táwọn ará kó sí ohun tó ṣe ju ọ̀rọ̀ ìròyìn ọlọ́run náà lọ ọlọ́run ò ní gbà kan láwọn ẹ́ ok wọ́n sì kìlọ̀ fún láti gbọ́ ikọ̀ gbọ́ aláṣẹ àwọn òkè ní wàá fi jófin lójú táyé ìwọ́n tó bá fẹ́ ṣeré ọba fẹ́ kó pé òun la fi palẹ́ ọdún ìwọ́n láti pàṣẹ mi yìí ṣe pé wọ́n jẹ́ o làwọn dúgbò ẹ̀ kan padà lọ sí náà so. ló fi àgbẹ̀ bọ́ọ̀lù lánàá khalifu jama'at al-muslimina àwọn ò ní yá pa àkójọpọ̀ mùsùlùmí wọn táwọn mùsùlùmí wà lórí ẹni ká pé kùránì lọ́rọ̀ ọlọ́run ìwà ni wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹni wọ́n ti wí báyìí ni wọ́n ti ń lo sẹ̀ríà àwọn fẹ̀sìn rẹ̀ lẹ́nu wọn ó ṣe ń bẹ́ẹ̀ kí wọ́n ó ṣe fún náà ni. ولا نكفر أحدا من أهل القبلة بذنب ما لم ما لم يستحل ó ní àwọn ọ̀dọ́ ní fẹ́nikẹ́ni nínú àwọn tààjọ ń kọjú dáadáa bá sì kún un ní káfíìrì bìdáńgbín pẹ̀lẹ́sẹ̀ kan tó dá ọmọ tí ni ọjà lè ní ọ̀sẹ̀sẹ̀ náà ni ọ̀pá àyàn ni olùjìbìtì ni ó ṣe jàǹbá ni ọjà ẹran ẹlẹ́dẹ̀ ni ọjà rìbá ni ó gbowó bọ̀nú ni àwọn òní pé ń kéferì nítorí ohun tó ṣe ni o máa láàmú yẹn ṣàṣìlá tí ò bá ti sọ pé bí yẹn ṣe lẹ́tọ̀ọ́ lòun ṣe yàn ó rí pé àlè ṣàṣìlá rẹ̀ òun fẹ́ burú jẹ̀sẹ̀ yẹn lọ ẹ̀wọ̀n fẹ́ lómi yóò wà pàlàpàlà wọ́n fi sọ yí pé ẹlẹ́sẹ̀ ó sì fúyẹ́ ju oníbíbí àlọ́ tọ́wọ́ níbi bí àtò ti ṣe kódà ó lè ṣe bí dáàtò kò fọ̀ máa dálíkà náà tún nìyí a tún dúró pé ohun tóun ṣe ẹ̀sìn ni ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ òun yẹn rí bí ọ̀dà obìnrin tó fẹ́ ṣe kíní fún tó fẹ́ ṣe ìrànù fún kọ̀rọ̀ ní òun lọ kọ̀rọ̀ téèyàn bá sì ka mọ́ bẹ́ẹ̀ ohun tí wọ́n máa sọ náà ní pé àfáà ìbára bẹ́lẹ̀ nǹkan náà yọ ẹni tó ń gẹ́ gidi pé ohun tó ń wọ̀ ohun tó ń wọ̀ ṣe ọ̀dà bẹ́ẹ̀ náà ẹni tí mo ti àfa kò wù wá bẹ́ẹ̀ o bá ń bẹ lọ́run àwọn náà má ba àwọn yẹn kéèyàn rìn mọ́ ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ so olóbi já sí wípé ẹlẹ́sẹ̀ ó fúyẹ́ ju oníbídí àlọ́ níbi ẹ̀ẹ́dẹ́sẹ̀ tọ́wà ibi tó sì ń ṣe tó ti súnmọ́ kófóró nì náà gan-an ó tún bàbá sí lọ́run ṣe àwọn onífẹ́nikẹ́ni ní káfíìrì ní ìdájọ́ ń kọjú dáadáa bá sì kírun nítorí ẹ̀ṣẹ̀ kan tó dáa má làm ẹ̀ṣẹ̀ ẹ̀lá tí ọba ti ṣe lẹ́tọ̀ọ́ pé kíni ní ẹ̀ṣẹ̀ sì náà ẹ̀tọ́ ni ní ẹmu tí ọtí bọ́lọ́mù ẹ̀lọ́dà ẹ̀kọ́ ni kí ló dé àgbàdo wọn dẹ̀ fi ṣe ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ adọ́ka bàbà tó ìsìláàlù burú ju ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ lọ ó burú jẹ́ṣẹ̀ lọ so democracy àtàn lò ní ìsìláàlù ah tí àwọn bá dúró democracy láyé ìyá yóò lè tó a lo democracy yẹn gan ni nísìnyí aláwọn ẹ̀yìn ìdàrẹ́ mi sọ pé democracy yàtọ̀ Islam nǹkan ṣe yín ni bó ni yẹn ṣe ń lọ islamize democracy ما العلاقة بين الديمقراطية والإسلام الديمقراطية تطلق حكم الشعب من الشعب للشعب ìdájọ́ àwọn èèyàn tó wá láti ọ̀dọ̀ èèyàn wọ́n tún lò fún èèyàn náà ẹ wá lọ jọ ṣúrọ́ mo ló ti jọ ṣúrọ́ àti tẹ̀wèrè tẹ́ǹtẹ́ yẹn náà ṣúrọ́ ni ìka tó ṣe wípé àdìsán wá bẹ́ẹ̀ náà mọ́ àwọ̀rọ̀ ọjọ́ obìnrin kan bá tẹ̀ka ẹyọ̀kan báyìí pinrin báyìí ẹyọ̀kan tọkùnrin máa tẹ̀ náà nìyẹn bó ló ti àjọ ṣúrọ́ ọ̀jẹ̀ rí ìṣẹ̀ríà obìnrin méjì ọkùnrin kan ni ìbẹ̀rẹ̀ wá yẹ pẹ́ẹ́rì yẹn náà lẹ́fẹ́ kí wọ́n jẹ́ ọyẹ kí lóbìnrin máa tẹ̀ka àwọn obìnrin méjì kí wọ́n máa tẹ̀ka kásẹ̀ka wọn tọkùnrin kan tẹ̀ka. tó torí bẹ́ẹ̀ kẹ́nìkan ní democracy ni à aláàlí ni ọ ọ̀sẹ̀ tó lè bá mi fa ọ nínú àdánwò tá a kàn nípa àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ ni àwọn sọ yìí pé ẹ̀lẹ́gọ́ yá tó tubarriru alwasila bí tá à ń lọ yóò ṣe àtẹ̀gùn látọ̀ débẹ̀ yóò sọ ọ́ di dáadáa lórí ipò náà fẹ́ dì ní ká di gómìnà ká di síkà lẹ́yìn asòfin àbí ká di ẹ́ńjìn lẹ́yìn asòfin àbí ká di magafóònù lẹ́yìn asòfin ọ̀rẹ́ ẹ̀dígẹ́sì bí tá à ń lọ ní ọ̀nà ẹ̀ta àríkàtọ̀ débẹ̀ ẹ̀gbọ́n wọn ò ní ilẹ̀ hikmọ́ ti dá wa hikmọ́ ni yẹn lè dọ̀bálẹ̀ fáwọn ìyá ìyàwó àti bàbá ìyàwó tòróbìnrin ni wọ́n á bójú lọ́dọ̀ wa ìwọ́n táwọn ẹlẹ́gbẹ́ ṣe òjò bẹ́ẹ̀ náà lọ àfihàn ilé ìyàwó ni máa bá lọ bẹ́ẹ̀ o hikmọ́ ti dá wa ọ̀kan ọmọ sákì alárọ́sàbí kìlẹ̀ tọ̀rẹ̀ tọ́ lọ́njọ́ ní kí lọ́ bá bọ́ lásìkò àwọn ọládọjà wà ní kí ló bá bọ. ni ṣe káàkiri aláwọn tó lọ tẹ̀ka tó ń ṣe síkà Ọ̀yọ́ ṣèṣe rí. sọ nípa bẹ́ẹ̀ àwọn òní pẹnikẹ́ni ní káfíìrì náà adájọ́ ń kọjú dákébìlà kírun nítorí ẹ̀ṣẹ̀ kan tó dá máa làmì ẹ̀ṣẹ̀ ẹ̀la tí ò bá ti sọ fẹsẹ̀ yẹn lẹ́tọ̀ọ́ ìwọ́n ń ṣe ṣe àìtọ́ ni. فلا يكون لا يضر لا يضر مع الإيمان ذنب لمن عمله àwọn ní sọ̀rọ̀ táwọn mọ́rídíà máa ń sọ àwọn mọ́rídíà mẹ́rìtà kọ́kọ́ àfi ṣàtakò àwọn àwọn kàwárìjì àwọn náà wọ́n ń pè ní àlùwàyè díyàtò àwọn kàwárìjì ẹ̀kọ́ tó bá ti dẹ́sẹ̀ kínkín níwájú kàláàsì ó ti di àti kẹfìrí nìyẹn ẹgbẹ́ kejì sọ pé wọ́n lánà kúlù àwọn òní sọ pé láyà dọ́rọ̀ máa ní ìmánì sanbó ní mọ̀nà àmìlà ẹsẹ̀ ò lè kó nira bá ìmánì àwọn òní sọ báwọn mórí jẹ́ àti máa ń sọ bí ẹni pé ohun tí àfa ń sọ ni pé kà máa yẹ kó lo hó àlùmọ́rìjà báwọn mórí jẹ́ àti máa ń wí ikú yẹn ọ̀nà ríjú. فنرجو للمسلمين من المؤمنين أن يعفو عن المسلمين. ó ní àwa ni àwa wà ń rẹkùn èlèmọ́sìnì àwọn tó ń ṣe rere nínú ìlúmọ́mì nínú àwọn onígbàgbọ́ òdodo àni ya'fu anhum ló ń bá amójúkó fáwọn kan. wọ́n yóò dèkílà àwọn ọmọ ní jannata òbí rahmatihi o. a sì tún máa rẹ̀ kan kọ́ lóun mú ọ wà lójú náà pẹ̀lú pẹ̀lú. ولا نأمن عليهم ولا نأمن عليهم هذا نفوق بعد اليوم قالوا لي فيها الجنة سويت ونقول أي باي آه نقول الجنة لو كان آمين سبعه ولا نشهد له الجنة آمين شريك أنا الجنة هو في الجنة أبدا ونستغفر لمسلمين هو تجاه ẹ máa ra kà díẹ̀ díẹ̀ lè mọ̀ sí lè mọ̀ sí ìhìm ẹ̀yẹ kọ̀ọ̀kan ní ẹ̀sìn máa ń kà ní ẹ̀tẹ̀ bá kà bẹ́ẹ̀ rè kà yẹn yí dájú kẹ́ sáré pè lọ ọ̀nà sẹ́kírù lè mọ̀ sí ìhìm ẹ máa wí ẹ̀yẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn máa wá foríjì fẹ́ tó bá já láì nínú àwọn mọ̀mí ni a sì máa káyà lórí ohun tó mọ̀ pé ẹsẹ̀ tí ń dá yìí lọ́wọ́ máa jọ di àṣì lọ́rùn. wàlá nùkọ́tì ọ̀hún. wàlá ọ̀la nọ̀kọ̀ nítò hàn tọ́lá tó ti fi wáhùn sí àti bàájẹ́ nìyẹn tọ́lá kò sí kí ó ti ń jẹ́ bẹ́ẹ̀ láyé téèyàn ó mú wáhùn tí ó fi síbi inú téèyàn rí ẹ̀ nọ̀kọ̀ nítò hàn kò sí kí ó ti ń jẹ́ bẹ́ẹ̀ láyé yìí kìí ṣe èdè lábáwá èdè míì ni wọ́lá nùkọ̀n nítòhún nítorí pé jámù ni ni kò sí bá a ti lè rí wà ọ̀tá fi sí láéláé bẹ́ẹ̀ bá fi sí ọ ti kó ní lábáwá ó ti dèdè mí wọ́lá nùkọ̀n nítòhún a sì ní mú ọjà kankan nù kí ọlọ́run àní mú ọjà kankan nù kí ọlọ́run bẹ́ẹ̀ wọ́n lè rà foríjì ọlọ́run jẹrẹ wọ́n ní kí ló àní bẹ́ẹ̀ wọ́n ní àmúlò kɔni kɔni kɔni bɛɛ tun o de wali abulo a fɔ kaba lɛ bi k'an mɔridiya fɛn den mɔlɛ bi se tun yan a fɔ kaba lɛ bi se mɔridiya kɛ kini n tɛ yɛrɛ ko se nu la buru a bi jɛn mi ni wali iya fiɲɛ to a ja kan wali iya su bíi àwọn wàyíǹdí àwọn kàwárí jù téèyàn ní ẹ́ kílẹ̀ ló ṣe ọmọ tí iná wọ́n sì gbèrè e síbẹ̀ bẹ́ńkù láni o amílátìlẹ̀ ìsìlámì ìfọkànbalẹ̀ pòun ò lè rí yá ìjà kan pòun ò lè rí kẹ́ ẹ́ méjèèjì yìí lè mú yẹn kó nu islam o. وسبيل الحق لأهل القبلة أنا وتيتو ìmọ̀láàrin àmùnì wọ̀lìyá láàrin kan máa fọkàn balẹ̀ lórí kẹ̀ láàrin kan máa páyà péyàn sì lè rí àtọ́lọ́mọ bá gbójú wẹ̀sẹ̀ yẹn ìbẹ̀gbọ́n lójú ọ̀nà tọ́tọ́ wà kẹ́ẹ̀dín gbọ́ mi fún gbogbo mùsùlùmí yàrá làbúdà ń tẹkùn ẹ̀bẹ̀ ní al-khawfi war-raja' ọ̀nà tọ́tọ́ nìyẹn ọ̀yà. فلا يخرج العبد من الإيمان إلا بجهود ما أدخله فيه bẹ́ẹ̀ dẹ̀ ni ẹrú nìyí kò ní jáde kó ní iman àyàfi tó bá jiyàn mọ́ adkhalahu fihi o ìwọ̀n tó mú wọnú islam yẹn tó bá jiyàn rẹ̀ wọn náà ní shahadati allah ilaha illallah wa anna muhammad rasulullah tó bá jiyàn rẹ̀ ẹ má jẹ́ àwọn nǹkan mi sọ mọ́ láti rí tó tọ́ nìyẹn bilisaani ìwọ tó ń pè ní iman òun ni kéèyàn fi rinlẹ̀ pẹ̀lú ahán bilisaani ẹni kéèyàn tó wá fi ọkàn kó fi ṣe lòdòdó gbogbo eléyìí náà bá ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀ ṣe múríjà o àti kó múríjà nìyẹn ẹ̀kọ́ àwọn múríjà àtọ̀sílẹ̀ kò pápá sókè rẹ̀ kò pápá ọba àṣọṣọkùsọ ọba àṣọṣẹkùsọ ìwọlọmọ ṣùgbọ́n ohun tí ń jẹ́ iman ìfahun ìfinrinlẹ̀ pẹ̀láhun ìṣòdodo pẹ̀lú ẹ̀ lọ́kàn ọ̀jẹ̀mí ọ̀mà ọ̀sọ́fà mìnìṣẹ̀rìhìn kúlòhò hàkà wọ́n ní gbogbo ohun tó bá lálàáfíà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlùsọ́lá mìnìṣẹ̀rìhìn nínú òfin ọlọ́run wẹ́lbáyàn àtàlàyé kúlòhò hàkà ó jẹ́ òtítọ́ ni ọ̀gbọ̀rọ̀ dáútẹ̀ ọba jásíkọ́ wa látọ̀dọ̀ àdébí sọ̀rọ̀ àlẹ́ sọ̀lá wàlí ìmáà ó ní sẹ́ni tó ń pè ní ìmáà ẹ̀yọ̀ kan náà ni wà á lòó ẹ̀ tó fẹ́ falẹ̀ fọ́ láàmú sí. sàwa ọ̀n àti fáwọn tó dẹ̀ ní ìmáà nìyẹn nípìnlẹ̀ wọn bákan náà ìjọ náà ọ̀tàfà ògbólú ẹ̀ tó fi ṣáda síbi dọ́ọ̀tì. والتفاضل بين الخشية ọ̀tọ́kọ̀ àti kí n ti àjùlọ tí ó máa wà láàrin àwọn ọmọ mi ní bìlìkàṣíà pẹ̀lú ìpayọ̀ ọlọ́run ní ìpayà tó nímọ̀ nú ọ̀tọ́kọ̀ àti ìbẹ̀rù ọlọ́run ọba ṣe ọlọ́run àti má ṣe kí yẹn pàtì. alihawa àti kí yẹn tún wá ya pàṣẹ fẹ́ẹ́nu wọ́n mú làzàmọ́ sí i alifọ̀làmù yẹn ẹ̀ láìkẹ́ gan وملازمة الأولى أتجدون ما الأولى المتطجو نعم وكيف مؤمنين ككنا يجوني واسمع جرى الله bí ìpayọ Ọlọ́run bá ṣe tó ló ṣe jìkejì rẹ lọ sí tó dàbẹ lè yàn ó fi gbà ládájà sí múṣẹ ilé ìjọsẹ kan náà ládàá yín lè má pamọ́ tí ìkíláàsì tẹ bá lágbára kódà eh, mẹ́wàá ní ilé ìdíṣẹ mẹ́wàá sẹ ládàá mẹ́wàá kò sí dáadáa kan ó lè di seven hundred nítorí ìfúláṣọ rẹ tó lágbára so nípa a lè jọ jẹ́ mùmí ní kanáà kí wọ́n kó amúmi ní o ìgbà máa jọra lọ bí lọ́kàṣì ọ̀tọ́ kọ́ ní ẹ̀yà pàṣí fẹ́ẹ́nu wọ́n sẹ̀ dùn ní mọ̀ nǹkan tó tọ́jú nínú ẹ̀sìn yóò jù mùmí nítorí pé òun ọ̀yà pàṣí fẹ́ẹ́nu lọ bákan náà wal-mu'minuna awliya'u rahman wọ́n lè rí gbogbo mùmínì gbogbo yẹn yẹn pátá wòlé ọlọ́run ni wọ́n kìí ṣe pẹ́ẹ́nì kẹ́ni ọ̀dọ̀ pé ọmọ tó sọ́ di wòlé gbogbo mùmínì pátá wòlé ọlọ́run ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n. àtọ̀wá ẹni tó lápọ̀lé jù nù wọn lọ́dọ̀ àlá òun lẹ́ni tí ń tẹ̀lé ti lọ́run jù àtẹni ń fọ́ lálùpàá òun ni ìjẹ́wò ilé rẹ̀ lágbára jù wọ́n ìmánu. bí wọ́n tó ń pè ní ìmánu òun ni kíyàn ní bàbá sọ́lọ́ kíyàn gba màláìka gbọ́ àtàwọn tírà rẹ̀ àtàwọn òjíṣẹ́ rẹ̀ àtọ́jọ́ gbẹ̀ndà kìyàmà àti àyànmọ́ wọ́n ṣàwòrán olóore ni àbọ̀bọ̀rọ̀ wàhálówìhí ọdún ni ọ wọ́n tún wá kóró ní kágbà pọ́ńtò ọlọ́run ọba àlejò ọlá ló ti wá ẹ̀rí afáwa ni wọn náà nù. ní gbogbo ń ká kálẹ̀ pátá àdìmọ́mù tọ̀hárí ní gbogbo ẹ̀ làwọn nígbàgbọ́ sí ń ta o. àwọn òfin yàtọ̀ sáàrin kankan nínú àwọn ìrìnsẹ̀ ọlọ́run. bíi gbogbo pátá la dẹ̀gbà lódodo lórí wọn tó mú wa ìmánu yóò náà ń pè ní ìjìmá ẹlẹni wọl ìmánu lórí rọṣù ní ìjìmá ẹlẹni wà á má الإيمان بنبينا محمد نؤمن به تفصيلا أتريا طال ìgbà àwọn ànábì yòókù gbọ́ yẹn ọgbà gbọ́ pé rẹ̀ ń tọ́ ọlọ́run ni wọ́n ànábì ọlọ́run ni wọ́n kì í ṣe pé wọ́n mú wá àmà lọ ṣe é tọ́wọ́ abúṣe gbàdá ní sọ́bádọ́là tọ́lọ̀ chọ́ọ̀chì ǹjẹ́ kí ló dé láàánú fáríkù bẹ́ẹ̀ ní àhàdì ní rọ́sùlẹ̀ àfi àtọ̀ sáàyàn kẹ̀kẹ́ náà wọn ẹni tí ọlọ́run àbí sẹ́yìn sì ń sòjúṣe ọlọ́run ní bàbá kàdúmbẹ lọ́dọ̀ àfọ́ olùyọrí tí wọ́n ní méjèèjì lòún ń ṣe pọ̀ wọ́n láwọn àwọn ọ̀jọ́ ilé ìgbó ti wà nísìn wọ́n pẹ̀ wọ́n wọ́n sì lórúkọ Jésù ọ dàrú mọ́ ọ lọ́wọ́ ìgbàgbọ́ tá a ní sáwọn ọ̀rẹ́ ń tọ́ lọ́hùn yàtọ̀ sànẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam mínú bíhìm ijmalan àkójọpọ̀ wà á máa bẹ rasúlì sallallahu alayhi wa sallam mínú bíhì tafsila. gbogbo àwọn nǹkan tó ṣe pé ààrí súnmọ́ ààrí ìjọlọ́hùn sí àfi ká lára nàbí sallallahu alayhi wa sallam àgbà ní adẹ́lò wọ́n ní wa ahlul kaba'iri min ummati muhammadin fi nari láyé fúnlẹ̀dùn. wọ́n lè ráwọn tó dẹ́ṣẹ̀ nílá ẹni tó mutí ni o ẹni tó pààyàn ni o ẹni tó ṣe zina ni o àwọn ẹlẹ́ṣẹ̀ nílá wọn yẹn wọ́n á wọ náà inú náà ni wọ́n máa wà àwọn ẹlẹ́ṣẹ̀ nílá min ummati muhammadin nínú ìjọ muhammad. في النار هو نو náà لا ṣùgbọ́n láàyò عالم dúnà o àní wọn gbére ثم بعد wọ́n lè padà jáde tí wọ́n bá ti ọ̀yà ìdámọ́tò wà ṣèdó tó wáyé pé ńgbà wọn kú wọ́n sì ní tawhid ọlọ́run nìkan wọ́n ń sìn lẹ́sìn wọn lè kọ́ títì yẹn náà lójú wọn kọ́kọ́ lọ jóná díẹ̀ náà wà ń lọ́mù àìbí báyìí pé wọn ò ṣe táwọn báyìí. بعد أن لقوا الله عارفين مؤمنين nígbà tí wọ́n ti pàdé Ọlọ́run lẹ́ni tó mọ Ọlọ́run tí wọ́n dẹ̀ nígbà ìgbàsọ Ọlọ́run wọ́n kú pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ yẹn. wà á fún mi àwọn yẹn máa wà ní mọ́fí Ọlọ́run àti ìdájọ́ Ọlọ́run tí wọ́n bá lò fún wọn. àwọn fara láwọn tó bá wọ Ọlọ́run Ọlọ́run lè foríjì wọn wọ́n dẹ̀ lè mójú kò fún ọ. bíkọ́lìhì kẹlá jùlọ láàrẹ̀ káwọn ọ̀gá kàrọ̀ àgbọ̀wọ̀ jẹ́lì bọ́lá wọn bá àlekè láti sọ báyìí pé ọ̀yà kúrò máa dúró lẹ́ta ní kàlí wọn yẹn ṣá irun tí ò bá tẹ́ bọ ọlọ́run lè forí ẹ̀jẹ̀ ni tó bá wù abẹ́ bí gẹ̀ẹ́sì ṣùgbọ́n wọn kọ̀kọ́ lọ sáàfù nù nánà wọn ni wọn ń ṣe àzàbàmù àdìlèhe abádà wọn náà náà pẹ̀lú dọ́gba rẹ̀. lẹ́yìn ìgbà yẹn ọlọ́run máa mú ọ jáde tó nu náà yẹn pẹ̀lú kẹrẹ wọ̀ṣàfà àti àlẹ́ ọ̀hátìhì ọlọ́run máa mú ọ jáde kúrò nínú náà ní pẹ̀lú sípè àwọn ẹni tó sípè nínú àwọn tó tẹ̀lé ọlọ́run ọba súnmọ́ ìwà tó hàn ìlà jannati ọlọ́run wa darí wọn yóò sẹ́ndì wọn sálì jẹ́nà rẹ̀. tawalla ahla ma'rifati ẹ eléyìí ni kọ́lọ́run ọba sùhánà yóò sàtìlẹ́yìn fáwọn ẹni tó bá mọ̀ án. ìdàrí ka ahli nukrati láyé àtijọ́ gbẹ̀dẹ̀ alqiyama ọlọ́run ò ní sọ wọn lẹ́ni tí ọmọ bí àwọn ẹni tí ọmọ àwọn tó mọ ọlọ́run ọlọ́run yóò sàtìlẹ́yìn fún wọn kọ̀ wá ní gbé wọn kalẹ̀ láyé àti ní ọ̀run ah, nínú tìrátìkì bí àwọn tí ó mọ̀ ìyẹn ni kékeré náà wàá jẹ́ àtọ̀ láàrin àwọn ọ̀sẹ̀bọ àtàwọn tó mutí yẹn àwọn ọ̀sẹ̀bọ yẹn ọ̀mọ́ lọ́hùn bá a ṣe fún àwọn mutí yẹn gbénu náà lọ gbére wọ́n ti rí bákan náà nìyẹn àbẹ́ ti gẹ̀ẹ́sì ọlọ́run ò ní í ṣe wọ́n bí àwọn tí ọ̀mọ́ lọ́hùn ìbẹ́yìn sáà mọ́ lọ́hùn ẹ̀ka mutí láyé ẹ̀ṣẹ̀ sìn الذين خابوا هدايته kìí ha kìí hadayati hidayati àwọn tí wọn ti ṣòfò tí wọn ti pàdánù nínú ìmọ̀ni ọlọ́run ọlọ́run ò lè sa àwọn tọmọ ọlọ́run ní irú wọn ọlámìyà náà ló ní àlàyàtì wọn ò sì wá kankan nínú àtìlẹyìn ọlọ́run aláhùnmá àhìhì mo àpè wọn ọlọ́run ọba ọ àpè wọn ọlọ́run sọ́dọ̀ pé wàlíyà islam ìwọ ni alátìlẹyìn islam wà áhìnlẹ́ àtàwọn mùsùlùmí. alàlẹ́ ìsìlámì. ẹ ọlọ́run fún wa ní ìdòsínsìn lórí islam káàkiri padà wà kún kẹrẹ pẹ̀lú islam náà subhanak allahumma alhamdulilayi wa sallallahu alayhi wa sallam. استغفرك واتوب اليك